وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيا عباد الله اتقوا الله سبحانه وتعالى حق تقاته كما أمر الله بذلك في القرآن العظيم وكما حث النبي صلى الله عليه وسلم على ذلك في أحاديثه الصحيحة واعلموا عباد الله أن تقوى الله سبحانه وتعالى واجب على كل مسلم ومسلمة عباد الله اليوم نتكلم أولى الحب في من أولى الحب في منظور الشريعة الإسلامية اعلموا عباد الله أن الله سبحانه وتعالى الذي خلقنا هو الذي خلق فينا الحب ولا بد لنا آه، أن يحب بعضنا بعضا والحب عباد الله من صفة الله المحبة من صفة الله سبحانه وتعالى لأن الله سبحانه وتعالى هو يحب والحب يعني شعور آه، طبيعية خلقه الله سبحانه وتعالى في آه، جميع في جميع الإنسان إن لم يكن في جميع ذوات الأرواح ولذلك ضبطت الشريعة ضبطت الشريعة الإسلامية لنا الحب فالحب آه، لا بد أن يكون منضبطا بالضوابط الشرعية إذا أردنا أن نحب نحب لله لا نحب إلا لله وإذا أردنا أن نحب لا نرفع حب أحد فوق حب الله سبحانه وتعالى وحب نبيه صلى الله عليه وسلم قال الله تعالى ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله وقال الله سبحانه وتعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وبآتين الآيتين نعرف أن حب الله سبحانه وتعالى وحب نبيه صلى الله عليه وسلم لا بد أن يكون فوق جميع المحبات واعلموا عباد الله أن النبي صلى الله عليه وسلم أيضا عبر لنا عن أهمية محبته ومحبة الله سبحانه وتعالى في أحاديثه الصحيحة ومن ذلك قول النبي صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان أن يحب أن يكون الله ورسوله أحب إليه مما سواهما من أسباب وجود حلاوة الإيمان أن يكون حب الله آه، سبحانه وتعالى وهو نبيه صلى الله عليه وسلم أشد من حب غيرهما واعلموا عباد الله أن النبي صلى الله عليه وسلم أيضا قال في حديث في حديثه الصحيح قال صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وعباد الله علم أنه لا مانع من حب بعضنا لبعض ولكن لا بد لنا أن يكون ذلك الحب لأجل الله سبحانه وتعالى ولذلك ذكر النبي صلى الله عليه وسلم في الحديث المذكور آلفا أن من آه، من أسباب وجود حلاوة الإيمان أن يحب المرء لا يحبه إلا لله محبة المرء لله من أسباب وجود حلاوة الإيمان لذلك لا بد لنا أن نفتش أنفسنا إذا أردنا أن نحب أحدا أو شخصا أو شيئا لابد أن يكون حبنا لذلك الشيء آه، لله سبحانه وتعالى حتى يعني نثاب على ذلك الحب واعلموا عباد الله أن الناس اليوم ينساقون وراء الأمم الكافرة في عدم الانضباط في محبتهم وفي إظهار محبتهم لما يحبون ومن ذلك احتفالهم آه، بيوم الحب أو يوم آه، آه، عيد الحب أو عيد العشاق أو يوم فالنتاين كما يقولون إنهم بذلك يعبرون عن المحبة يقولون ذلك اليوم يوم الحب وفي ذلك اليوم يجد الناس تجد الناس يفعلون أشياء محرمة أشياء قبيحة في شريعة الإسلامية أولا وقبل كل شيء ومن الذي شرع لهم أن يتخذوا يوما يعني للعيد لأن الله سبحانه وتعالى قد شرع لنا آه، أعيادنا على لسان نبيه صلى الله عليه وسلم ومن ذلك العيد الأسبوعي ألا وهو يوم الجمعة وعيد الأدهى وعيد الفطر وكل ما سوى آه، هذه الثلاث الثلاثة من الأعياد فهي أعياد مبتدعة لا بد لنا أن نجتنب آه، ذلك إضافة إلى ما يقع في ذلك في ذلك اليوم من الاختلاس والزنا والاستماع والاستماع إلى الأغاني وغير ذلك من المحرمات أدعو الله سبحانه وتعالى أتركاتك كما النبي صلى الله عليه وسلم àríkùn الله سبحانه وتعالى كما ta'ala kuma النبي wọn الله سبحانه وتعالى gbogbo àwọn tó wà lórí lára annabi tó gẹ́gẹ́ bá ṣe bá sọ fún àwọn ní gbogbo ìgbà ìpé gbogbo ọ̀rọ̀ pátápátá ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala òun náà ni àkórí ọ̀rọ̀ òun náà láàmà gbélékè òun náà lọ̀rọ̀ táà máa ń sọ tí àtúní gbé ọ̀rọ̀ míì lórí ẹ̀ táàtúní wá nǹkan mi káàkiri táwà lọ lè mọ̀ òun náà ló lóore jù nínú gbogbo lànà tí èyàn bá máa tẹ̀lé fún gbogbo ẹni tó bá mọ̀ pé òun ràn kan Allah subhanahu wa ta'ala tó bá dìjọ́ gbídà kìyàmá gbogbo ẹni tó bá ràn kan fún fẹ́ bójú rí Allah subhanahu wa ta'ala pàdé tó fẹ́ jẹ́ kí àlìjánà kó jẹ́ ibùgbé òun ẹnu gba àwọn nǹkan tí èèyàn máa ń ṣe nú ẹ̀sìn ẹnu tó burú jáì òun ní kíni òun náà ní àdádálẹ̀ ẹ̀sìn ìjọsìn tá nàbí sallallahu alaihi wasallam kí o mọ́wọ́ kí o mẹ́sẹ̀ ń páẹ̀ nǹkan tá nàbí sallallahu alaihi wasallam ò pè lẹ́sìn fún wa kí yẹn wá dálẹ̀ kó wá pè lẹ́sìn kó wá mọ́ fi jọsìn fún Allah subhanahu wa ta'ala kálọ̀ lè mọ̀ ìpé nínú àwọn nǹkan tó burú jáì ni àdádálẹ̀ ta wá rí un kò sóòrì kankan bẹ̀ ká má jẹ́ gẹ́nìkan kan ó tàn wá ipe eléyìí ni bídátún hasana eléyìí ni bídátún kọbíhà eléyìí ni bídátún sẹ́yìá gbogbo anábì ní gbogbo àdádálẹ̀ pátápátá ánú ní kò sóòrè kankan ibi àdádálẹ̀ tó káwà lọ lè mọ̀ yí pé ánú táàrí òun kò sí mi ìrọ̀lá tí ma gbéyàn lọ a ma gbéyàn lọ ní onáni tó bá dijọ́ ògbéjà kìyàmá Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí a ti máa ń sọ àgbọ́lẹ̀ múra gbogbo gbà tí pé kápáyà Allah subhanahu wa ta'ala nípa apá bó ti kápáyà rẹ̀ gẹ́gẹ́ bó ti pàwà láti bẹ́ẹ̀ nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àyà nínú al-Qur'an gẹ́gẹ́ bí Ànábì sallallahu alaihi wasallam bó náà ti sọ àsọ́ọ́lẹ̀ fún wa nínú àwọn hadith rẹ̀ tó lálàáfíà lóríṣìíríṣìí nípa pé ká bẹ̀rù Allah subhanahu wa ta'ala káwà lọ lè mọ̀ wípé ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala tó bá dijọ́ gbídà alkiyama ẹ̀yìn ẹ̀rùsí Allah subhanahu wa ta'ala ẹjá sàgbéyẹ̀wò kí ni wọ́n ń pè ní ìfẹ́ níbàmú pẹ̀lú ìwòye tí ṣẹ̀ríà ìsìláàmù wò sí tó wòye sí ẹ̀yẹ̀rùsí Allah subhanahu wa ta'ala ẹjá lọ mọ̀ pé nǹkan tí wọ́n ń pè ní alhub tí wọ́n ń pè ní ìfẹ́ yìí àdámọ́ta ni tí Allah subhanahu wa ta'ala tó dámọ́ gbogbo àwọn ẹ̀dá rẹ̀ tó dá ipé wọ́n ma nífẹ̀ẹ́ ẹ̀yàn apákan wọ́n ma nífẹ̀ẹ́ apákan wọ́n ma nífẹ̀ẹ́ ara wọn kọ́dá Allah subhanahu wa ta'ala ọba tó dáwà náà ọba tí ma nífẹ̀ẹ́ ni nítorí pé ó wà náà nǹkan tó fi ròyìn ara rẹ̀ ó ní bẹnu àwọn èèyàn tó jẹ́ pé wọ́n mú olórogún ẹ́n wọ́n bá Allah subhanahu wa ta'ala wọ́n bá wá orogún ẹ́n tán bá wórogún fún tán yuhibbunahum ka hubbillah wọ́n tún wá máa nífẹ̀ẹ́ àwọn tí wọ́n wá lórogún fún Allah subhanahu wa ta'ala yìí nínú àwọn òta ni nínú àwọn agini nínú àwọn àlìjànú àmá àwọn tán bá ti jẹ́ múmi ní òdodo àwọn lẹ́ẹ̀mà rí pé wọ́n a máa nífẹ̀ẹ́ Allah subhanahu wa ta'ala

ìfẹ́ tó lófin ni ìfẹ́ tó ní tó dé ni èyí pé yóò kà máa nífẹ́ nǹkan sí nǹkan tó bá rí àbí yóò máa nífẹ́ ó bá ṣe wù láláì ní sí nǹkan kan tí ó dé ẹ̀rí pé gbogbo òfẹ́ tí ẹ bá fẹ́ ní ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ pé káwò pé ìfẹ́ Ọlọ́run bá lékẹ́ ọlá àti ìfẹ́ ìfẹ́ Allah káàmà pé ìfẹ́ tí ó mú yàrí ìbínú Allah subhanahu wa ta'ala ní tó bá dìjọ́ gbé alkiyama Allah subhanahu wa ta'ala ó sọ fún wa nínú al-Qur'an ibi ayà tọ́lọ̀wọ́ bá alikiola tó fi الله بارك الله سوف مقبي قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله الله بارك لنا يا نبي صفوة بتباجك يبفنا الله سبحانه وتعالى لطا فاتبعوني يحببكم الله التليم يا النبي صلى الله عليه وسلم يحببكم الله الله بارك لو سنين فيه لا ترى اتلا النبي صلى الله عليه وسلم eléyìí ló ń túnmọ̀ fún wa pé láti ní fún wa ká fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú fẹ́ ànábì sallallahu alaihi wasallam òun náà láàbí rí ìfẹ́ Allah subhanahu subhanahu wa ta'ala tó náà sì fi nífẹ̀ẹ́ wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà tàbátún lọ lè wò nínú àdíta anábi sallallahu alaihi wasallam a rí pé ó pọ̀ nínú àwọn àdíta anábi sallallahu alaihi wasallam àwọn àdíta tó lálàáfíà tí anábi sallallahu alaihi jẹ́ kó yé ipé inú ìtó gajù nínú fẹ́ òun náà ni kéyò nínú àdídà anábì sallallahu alaihi wasallam anábì láwọn nǹkan mẹ́ta kan bẹ ẹni táwọn nǹkan mẹ́ta yíwá kójọ sí lára anábì ni yóò sì máa rí adùn ìgbàgbọ́ yóò máa rí adùn imani yóò máa rí dídùn yòròyòrò imani yóò máa gbọ́ nínú ọkàn rẹ̀ in ta nabi sallallahu alaihi wasallam ka alakọ̀kọ́ fún wa òun náà ni an yakuna Allahu wa rasuluhu ahabba ilayhi mimma siwahuma òun náà ni kó jẹ́ pé Allah subhanahu wa ta'ala àti annabi sallallahu alaihi wasallam òun náà lè fi nífẹ̀ẹ́ sí ju yàtọ̀ sí ẹn tó bá yàtọ̀ sáwọn méjèèjì ìtumọ̀ eléyìí òun náà ni pé ìfẹ́ Allah subhanahu wa ta'ala ìfẹ́ ànábì sallallahu alaihi wasallam ó gbọ́dọ̀ wà lókèrè tí ń tẹ gbogbo ìfẹ́ mi tí ó bá nìrí ó fẹ́ nífẹ́ òbí rẹ ó fẹ́ nífẹ́ ọmọ rẹ ó fẹ́ nífẹ́ ìyàwó rẹ ó fẹ́ nífẹ́ àfá rẹ ó fẹ́ nífẹ́ eléri yí gbogbo tí ẹ bá mọ́ nífẹ́ láyé ìfẹ́ Allah subhanahu àti ìfẹ́ ànábì sallallahu alaihi òun ló gbọ́dọ̀ jọba lórí gbogbo ìfẹ́ tí ó bá ní ẹ̀kọ́ tí ń bẹ ń bí eléyìí ọgbọ́n tí ń bẹ ń bí eléyìí òun náà ni pé àbẹ́yàn bá gbéfẹ́ ọlọ́run lérí gbogbo ọ̀fẹ́ tó gbéfẹ́ ànábì sallallahu alaihi lérí gbogbo ọ̀fẹ́ yóò jẹ́ kí ẹ̀sìn ọlọ́run bá lè kí ọlọ́run rọrùn fún ìtọ́lọ́wọ́ bá lẹ́jọ́ lábá pa aláṣẹ látara àfẹ́ tó ní sí yóò máa tẹ̀lé kọ́dàbẹ́ lómi kọ́dàbẹ́ èèyàn bá ń bínú ìta nàbí sallallahu alaihi wasallam bá ní ó ṣe tó mọ̀ pé súnà nàbí tó rìnlẹ̀ ní òun náà ni ó máa tẹ̀lé kọ́dàbẹ́ èèyàn bá ń kara lórí ẹ̀ kò tí ẹni wo ti wọn látara kíni látara kó anábi sallallahu alaihi wasallam ó tún sọ fún wa nínú hadithu mi anábi sallallahu alaihi wasallam ó ní la yu'minu ahadukum hatta akuna habba ilayhi min walidihi wa waladihi wan nasi ajma'in anábi ni ẹ̀tí nígbàgbọ́ ẹ̀yìn imani yóò ti pé hatta akuna habba ilayhi min walidihi wa waladihi wan nasi ajma'in títí tí ó fi di pé èmi anábi sallallahu ni ó nífẹ̀ẹ́ sí jù yóò fẹ́ràn ànábì ju òbí tó bí lọ yóò fẹ́ràn ànábì ju ọmọ tó bínú lọ yóò fẹ́ràn ànábì ju gbogbo àwọn èèyàn tí ń bẹ láyé pátápátá lọ ànábì ní bẹ́ẹ̀ ò bá sì bá débẹ̀ ànábì ní ò tí nígbàgbọ́ so gbogbo àwọn eléyìí kò sí ní túmọ̀ fún wa tó tayọ pé àwọn ìfẹ́ tí ó wà níwájú nínú ọkàn ọmọnìyàn òun náà ni fi Allah subhanahu wa ta'ala òun náà ni ìfẹ́ sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà a máa wá nífẹ̀ẹ́ ara wa ara wa

ká kórìíra rẹ̀ nítorí tí ọlọ́wọ́ bá lékiọlá má kórìíra rẹ̀ nítorí ìdí kan bóyá nítorí nǹkan ayé kan má kórìíra rẹ̀ nítorí pé bóyá jà kan bẹ láàrin wọn àtẹbí rẹ̀ má kórìíra rẹ̀ bóyá nítorí pé wọn àtọ̀rẹ́ rẹ̀ wọn ò jọ gbọ́ra wọn yé ó ti wá dọ̀tá fún ọ náà gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ló pọ̀ láwùjọ wa tá máa rí tàbárí tẹ́yàn fẹ́ràn yẹn yóò fẹ́ràn rẹ̀ nítorí nǹkan ayé kan ni tàbárí tẹ́yàn fẹ́ràn yẹn yóò fẹ́ràn rẹ̀ nítorí pé kíni nítorí pé bẹ́ẹ̀ ni mo bìlọ́ǹgì sí gbogbo àwọn eléyìí kò sínú àwọn nǹkan tẹ́yàn máa fi rí adùn ìnígbàgbọ́ anábi sallallahu alaihi wasallam anábi ni wa an yuhibba limar ala yuhibbuhu illa lillah anábi ni tẹ́yẹ ma nífẹ̀ẹ́yàn nínú àwọn kan tí ẹ ma fi rí adùn ìgbàgbọ́ ni an yuhibba al-mar'a la yuhibbuhu illa lillah kéèyàn ma nífẹ̀ẹ́ èèyàn kan kó má wà fẹ́ràn rẹ̀ nítorí kankan illa lillah àyàfi nítorí ti Allah subhanahu wa ta'ala mo fẹ́ràn ẹni nítorí pé ìmá súnmọ́ lọ́wọ́ baríkọlá á gbogbo gbà ìmá kínú jama gbogbo alẹ́ bá mọ́síláṣí ìwà rẹ̀ dá gbogbo àwọn nǹkan wọ̀nyí inú àwọn nǹkan dáadáa tọ́lọ̀wọ́ baríkọlá ní káṣe inú àwọn nǹkan súnà Nabi sallallahu alaihi wasallam tàbá rẹ̀ ní tí ń ṣe tàwá fẹ́ràn nítorí ẹ̀ kíni ìpé àfẹ́ràn èèyàn ẹ̀yìn tí ìlú mọ̀túnmọ̀ pé kí ni ipé adùn ìnígbàgbọ́ ẹ̀yìn bẹ nínú ọkàn wa torípa fẹ́ rẹ̀ wa ta'ala ẹwà rí káwà fẹ́ ara wáyìí anábi alaihi wasallam anábi tó kọwa lẹ́kọ̀ọ́ bẹ̀ púpọ̀ anábi fẹ́ ká fẹ́ ara wa anábi ní ká fẹ́ ọmọlàkejì wa gẹ́gẹ́ bá ṣe fẹ́ ara wa o fẹ́ ara rẹ lóòtọ́ àmọ́ fẹ́ ọmọlàkejì rẹ gẹ́gẹ́ bí ọ̀nà ṣe fẹ́ ara rẹ bó ṣe fẹ́ aburú fún ọmọlàkejì rẹ mọ́ fẹ́ aburú a máa rí fọ́kàbalẹ̀ kò ní máa sí ń bọ̀ lókè ń bọ̀ nílẹ̀ ìwọ náà kò ní dùnmọ́ ibi kan wá kógun jà ọ́n lè rẹ kò ní dùnmọ́ kan kìdnáàbù ìyàwó rẹ kò ní dùnmọ́ kan wá jà olólè kò ní dùnmọ́ kan wá sa burúkú bí ó ṣe dùnmọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọmọ jẹ́ dùnmọ́ kékèwọ́ ṣe fẹ́ lòmíì anabi sallallahu alaihi wasallam anabi la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi anabi ni ẹni kọ̀ọ̀kan nu yóò ti nígbàgbọ́ o títí tí ó fi fẹ́ fún ọmọ ìyá rẹ̀ ma yuhibbu li nafsihi in tó bá fẹ́ fẹ́ mi ara rẹ̀ in tó fẹ́ fẹ́ mi o fẹ́ dáadáa fẹ́ mi ara rẹ̀ o fẹ́ aburú fẹ́ mi ara rẹ̀ o fẹ́ lọ síwájú fún ara rẹ̀ o fẹ́ gbogbo eríṣiríṣi láwọn nǹkan dáadáa o fẹ́ fúnra rẹ̀ ma wá fẹ́ bẹ́ẹ̀ fún ọmọ làkejì rẹ̀ anabi nílé ẹ bá ti bá dé bẹ́ẹ̀ anabi látara bẹ́ẹ̀ láti mọ̀ yí pé irú ẹni báhùn ó ti nígbàgbọ́ irú ẹni báhùn ìgbàgbọ́ rẹ̀ ó ti ṣe kíni ìgbàgbọ́ rẹ̀ ti ga sókè látara pé kíni látara pé ìfẹ́ tí ń fẹ́ fúnra rẹ̀ ìfẹ́ fún ọmọlàkejì rẹ̀ so eléyìí òun náà ni àwọn eríṣiríṣi ọ̀nà tí ṣẹ̀ríà Islam tó fi sàlàyé fún wa nípa ìfẹ́ èèyàn máa nífẹ̀ẹ́ èèyàn máa nífẹ̀ẹ́ nǹkan àmọ́ tó bá wá nífẹ̀ẹ́ nǹkan gbìyànjú láti ṣe kíni láti wò pé kí ló fà ni dìgírì ìfẹ́ rẹ̀ nínú ẹ̀mí rẹ̀ tí ó ṣe pé ó fẹ́ ó ti kọjá وسلم أبو زيدين يفعلوا في الله سبحانه وتعالى أقول ما تسمعون وأستغفر الله لي ولكم ولسائر المؤمنين من كل ذنب Mm-hmm. <clears throat> الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فيا عباد الله فاعلموا أن للحب في شريعة الإسلامية ضوابط آه، لا بد آه، أن تتوفر في الحب قبل أن يكون ما يثاب عليه عند الله سبحانه وتعالى واعلموا عباد الله أن هناك بدع وهناك يعني مجاوزة آه، لحدود الله سبحانه وتعالى ومن ذلك ما يحتفلونه الناس اليوم من آه، عيد الحب أو عيد العشاق أو يوم فالنتاين الذي يحتفلون به يعني إبرازا آه، لمحبة بعضهم لبعض وهذا يعني بدعة في دين الله سبحانه وتعالى لأن الله سبحانه وتعالى قد بين لنا ما نتخذه أعيادا من أيامنا على لسان نبيه صلى الله عليه وسلم قالوا بكم الله سبحانه وتعالى أتركات بكم النبي صلى الله عليه وسلم عليكم في الله سبحانه وتعالى قم أبا وتابع النبي أتوا بأطوار إلى النبي في جوم من القيامة أيرسي الله سبحانه وتعالى أجعل الإمام يكفي فيه لأنه شريع الإسلام ìkàkà tó rí lẹ́lé in tó sì lófin ní tó jẹ́ pé tó láti fún wa kárí àwọn májẹ̀mú kó tó di pé fẹ́ wo sáǹfàní fún wa tí ó fi jẹ́ pé agbáládá látara pé yẹn nífẹ̀ẹ́ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tó bá jíjọ́ gbídẹ̀ kìyàmá ẹ̀wárí ni ìdí tún múra àti ṣẹlẹ̀ láìpẹ́ yìí tó jẹ́ pé àwọn èèyàn a ni ká máa ṣayẹyẹ ọjọ́ ẹ̀yìn wọn a máa pè ní Eidul Hubb ọdún ìfẹ́ àbí Eidul Ushaq ọdún àwọn tí wọ́n ń jẹ̀ran ara wọn aw yawmu Valentine àbí ọjọ́ Valentine tó jẹ́ pé wọ́n a máa ṣe ní al-yawm ar-rabi' ashar min shahri February wọ́n a máa ṣe ní ọjọ́ kejì ọjọ́ kẹrìnlá ó takò ẹ̀sìn ọlọ́wọ́ bá lékẹ́ ọlá ní gbogbo ojú ọ̀nà tàà bá gbà tàà bá fi wò tàà ní ká kí ní ìpìlẹ̀ valentine ìtí wọ́n máa ń ṣe ní ọjọ́ kẹrìnlá yìí tó jẹ́ pé ọjọ́ sunday yóò bọ́ sí ọjọ́ kẹrìnlá tí wọ́n máa ń ṣe aburú yìí ẹ̀yìn tàà bá wò pé kí ní ìpìlẹ̀ rẹ̀ gan lọ́dọ̀ àwọn tí wọ́n kọ̀tàn nípa rẹ̀ a rí pé inú tó gbajúmọ̀ ọ̀nà méjì ọ̀nà tó nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ nípa rẹ̀ òun náà ni pé ẹni tó jẹ́ ẹni tó dá ìlú rómúlẹ̀ tó jẹ́ aṣíwájú wọn tó dálẹ̀ ẹ̀ wọ́n ní ó mu ọmú ìkòkò ó mu ọmú ìkòkò látara kó mu ọyàn ìkòkò yìí òun náà ni ó ti wá ní agbára ó sì nílàkà ìtòmú bérébéré so látara bẹ́ẹ̀ òun náà ni wọ́n ti mú ọjọ́ yẹn ẹ̀yàn ti sọ di ọjọ́ tí wọ́n mọ̀ fi ti ayẹyẹ lọ́dọọdún ọjọ́ kẹ níjọ́ tí february bá dá sí méjì eléyìí nínú àwọ̀rọ̀ tí wọ́n ni àmọ́ èyí tó wá gbajúmọ̀ jù ni Valentino tí ó jẹ́ pé òun ló ṣe sábàbí nǹkan tí wọ́n fi ń ṣe irú ayẹyẹ tí wọ́n ń ṣe yìí wọ́n ní arákùnrin tàǹtọ̀ yìí ni kírísẹ́nì lárákùnrin ẹni tó wá jẹ́ aṣíwájú wọn nínú Rome lọ́dún yẹn ó wá pàtẹ ipé gbogbo èèyàn pátápátá ẹn wọn ò gbọdọ̀ fẹ́ra wọn ọmọkùnrin ò gbọdọ̀ sí kíni ò gbọdọ̀ níyàwó má nítorí pé ó rí pé ìníyàwó kò jẹ́ kí wọ́n lágbára táwọn bá fẹ́ lọ jagun ẹlòmíì kò ní jẹ́ ó lágbára fisikálì mẹ́ntálì kò ní jẹ́ kẹlòmíì ó lágbára tó jẹ́ pé ọkàn rẹ̀ ó ti so papọ̀ mọ́yàwó rẹ̀ tó fi sílé ọkàn rẹ̀ ó so papọ̀ máwọn ọmọ rẹ̀ ó wá ní látara bẹ́ẹ̀ ẹnikẹ́ni ò gbọdọ̀ eléyìí ò wá tẹ̀ lófin wọn arákùnrin yóò tẹ̀ lófin wọn òun wá ń ṣe nìká òun ṣe ìgbéyàwó fáwọn èèyàn ń ṣe ìgbéyàwó fáwọn èèyàn lọ́nà kọ̀rọ̀ nígbàtí wọ́n wá tẹ̀ tó wá di pé wọ́n mú látara pé ń ṣe ìgbéyàwó fáwọn èèyàn yìí ẹ wọ́n wá mú wá fi sẹ́wọ̀n bí wọ́n ti wá fi sẹ́wọ̀n yìí àti ń bá ọmọ ẹni tó ó wá ní ó dáa tó bá wá rí báhùn àfikò wá gba ẹ̀sìn wa táwọn ṣe ẹ̀yìn ọwá kọ̀ jálẹ̀ olóhun ní gba ẹ̀sìn wọn ẹ̀yìn látara bẹ́ẹ̀ òun náà fi wá sí kíni òun náà fi wá pa so ọjọ́ tí wọ́n pa yìí òun náà ni wọ́n pè ní kíni òun náà ni February 14 tó jẹ́ pé wọ́n wá sí kíni wọ́n ṣe ayẹyẹ ọjọ́ tí wọ́n pa arákùnrin ẹ kíni eléyìí ní ṣe pẹ̀lú Islam kí ni ìbájọsípọ̀ tó ní ṣe pẹ̀lú nǹkan tí ó tẹ̀lẹ̀ sí ẹni tí ètí ẹsẹ musulmi tí ò ní àlákọ̀ pẹ̀lú musulmi so kó ní àlákọ̀ pẹ̀lú islamu gan lẹ́yìn táà bá ti rẹ́ẹ̀rí fún nínú islamu kọ́kà sí burú àwọn nǹkan báyìí àfi ká jìnà sí ni àmọ́ tó tẹni láàánú jù òun náà ni pé láwùjọ tá a wà lónìí àwọn musulmi òdodo àwọn ọmọlẹ́yìn anabi sallallahu à ń tẹ̀lé lánàá àwọn àjọ kèfèrí

anábì sallallahu alaihi wasallam tó jẹ́ pé kìí sọ̀rọ̀ pẹ̀lú fẹ́ẹ̀nú anábì ti sọ̀rọ̀ ilọ́jọ́ tó ti pé anábì ní látẹ̀tẹ̀bì ọ̀nà sanana man qablakum anábì ní ẹ padà máa tẹ̀lé ìlànà àwọn tó ti kọjá lọ síwájú yín ẹ padà máa tẹ̀lé lánàá wọn anábì ní ẹ máa tẹ̀lé lánàá wọn nígbésẹ̀ tẹ̀lé ẹ ní ìgbọ́n kan sí gbọ́n kan wọ́n bá ṣe ń gbésẹ̀ báyìí ẹ máa tẹ̀lé anábì ní hatta law salaku eh, juhra dubbin la tán bá wọ inú òhòwà gílí tí báyìí ẹ̀yìn ló ṣe gíní ẹ̀yìn ló sì bá wọn wọ́ àwọn abẹ́ lọ́wọ́ anábì sallallahu alaihi wasallam wọ́n ní sáwọn Yahudi àtàwọn Nasara ní adábìnita ní wàá ṣe tí ì bá sáwọn òun náà ni àwọn àpẹẹrẹ nǹkan táà rí láwùjọ wa lónìí tó jẹ́ pé ní táwọn ẹ̀yàn ọmọ wa mùsùlùmí ní táà máa sáré tẹ̀lé káàkiri òun náà ni nǹkan tí máa ń wá látọ̀dọ̀ àwọn kíni látọ̀dọ̀ àwọn ìjọ tí ò lẹ́sìn látọ̀dọ̀ àwọn kèfèrí láti west látọ̀dọ̀ àwọn òyìnbó yíò láàmà kàkún àmọ́ ìtó bá jẹ́ nǹkan tó jẹ́ nǹkan ẹ̀sìn wa a máa so látara di eléyìí àfi ká jìnà sí gbogbo àwọn nǹkan báyìí ẹ wá òun náà ní máa ń ṣẹlẹ̀ nígbàtí wọ́n bá láwọn sí ayẹyẹ yìí ẹ̀ inú àwọn aburú tí máa ń ṣẹlẹ̀ níbẹ̀ òun náà ni pé ẹ́ rí pé ìtìláàtù wa máa ń ṣẹlẹ̀ bẹ̀ láàrin ọkùnrin àtóbìnrin tí wọ́n lẹ́tọ̀ọ́ síra wọn ẹ̀ wọ́n máa fi ìfẹ́ hàn síra wọn ọkùnrin tí ó lẹ́tọ̀ọ́ síra wọn wọ́n jọ máa rúpapọ̀ mọ́ra wọn ẹ̀rí àwọn míì báwọn tó jẹ́ pé lọ́jọ́ tá ń sọ yìí wọ́n máa fúnra wọn ní káàdì wọ́n máa kíra wọn wọ́n máa ṣe ríṣiríṣi nínú àwọn tẹ́ẹ̀fì wá dáa burú ìmá òun náà ni pé tó bá di ọjọ́ wọn a máa wọ nǹkan pupa lọ́jọ́ tá ń sọ yìí ẹ̀ ẹlòmí lè wọ ẹsọ pupa ẹlòmí lè débìlà pupa ẹlòmí lè wọ bàtà pupa ó lè lọ pupa sọ́wọ́ yóò sà sọ pé kíni yóò sọ pé valentine òun celebrate ẹ̀ béèrè lọ́wọ́ rẹ̀ kí ni ládá tí ó gbà ń bẹ̀ tó bá tẹ̀lé yìí gẹ́gẹ́ bí ọmọ mùsùlùmí èdè táà fi ẹ̀sìn ẹlẹ́sìn kalẹ̀ fún wọn kí wọ́n máa tẹ̀sìn wọn ẹ̀yìn kí ni ti wá ń bẹ̀ inú àbúrú táà fi wá mọ̀ pé nǹkan ìburú jáì òun náà ni pé mushabahatun bil kuffar òun náà ni pé ìkọ́sí àwọn kèfèrí ni àwọn tó dá alẹ́ kèfèrí ni wá anábi sallallahu alaihi wasallam ti sọ fún wa nínú ọ̀rọ̀ tó lé anábi ní man tashabbaha bi qaumin fahuwa minhum anábi ní wọ́kíwọ́ tó bá ti ń kọ́ sí àwọn ìjọ kan ajẹ́pẹ́ ọ̀nà ti dára wọn tọ́bá wá já ọkọ̀kọ̀ máa wọn Yahudi tọ́bá wá já ọkọ̀kọ̀ máa wọn Nasara tẹ́nu rí ó dùn tí ó tiẹ̀ tí Ọlọ́run gan kí wó fi ọ́ ti sára wọn anábì ní ẹni bá kọ́sẹ̀ wọn anábì ní òun náà ti dára wọn so kí wá ní wọ́n wá kọ́sẹ̀ wọn sí kí ni òbí ó máa wú ọmọ rẹ̀ ràn sí láti máa kọ́sẹ̀ irú nǹkan báhùn ẹ̀yìn kí ni alágbàtọ́ yóò máa wú ọmọ tí ń bẹ lábẹ́ rẹ̀ láti ṣe kí ni láti kọ́sẹ̀ irú nǹkan báhùn gbogbo àwọn nǹkan yìí ó yẹ ká

àwọn súnà tó rò papọ̀ mọ́jọ́ jímà ẹ̀rì pé jímà ní ìwẹ̀ tí a máa wẹ̀ ẹ́n wọ́n ní káwọ́ aṣọ tó dá aṣọ tó dá káwọ́ ẹ̀rì pé ọdún tàà bá ń sọdún náà ọdún náà níwẹ̀ tàà máa wẹ̀ a sì wọ́sọ tó dá àmúra dáadáa inú tẹ́ẹ̀tún fi mà ipé inú ọdún ọ̀sẹ̀ tọ́lọ̀ ọba àríkẹ́ láti fún wa ní ẹ̀rì pé so látara di eléyìí anábì sallallahu alaihi wasallam

anabi sallallahu alaihi wasallam anabi sini man adatha fi amrina hadha ma laysa minhu fa huwa rad ẹnikẹ́ni tó bá ta nǹkan kalẹ̀ sínú ẹ̀sìn tó jẹ́ pé kò sí inú ẹ̀ yàní tó jẹ́ pé anabi sallallahu alaihi wasallam mú wá fún wa gẹ́gẹ́ bí fa huwa rad Ọlọ́run bá lè kí Ọlọ́run ní gbà lọ́wọ́ rẹ̀ kèdè pé onígbà lọ́rẹ̀ lásán yóò tún lẹ́tọ̀ sí yà tó pọ́lọ̀ ọba àlékẹ́ olóòbí pẹ́ta ló rán ìtí wọ́n ní ó fẹ́ ìtọ́lọ̀ ọba àlékẹ́ lálàkalẹ̀ fún tánàbí làkalẹ̀ fún ewó ló sí bẹ́ẹ̀ kó tó wá di pé òtún wá ń dáadáa dálẹ̀ sínú ẹ̀sìn so látara àdí eléyìí ẹ jẹ́ ká jìnà sí irú àwọn ayẹyẹ burúkú báyìí ẹ̀yìn ká mọ́ sí báàbá bá wọn ṣe ká mọ́ bá wọn kí wọn ẹ̀yìn bàbá láwọn tó nǹkan pọ̀ tó yẹ ní súnà nàbí sallallahu alaihi wasallam mélòó la ṣe tí ó fi wá di pé a tún wá mọ̀

اللهم انصر الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاة الله أكبر